sallallahu alaihi wasallam ìkẹ́ àti ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tá bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde àkíyàmà náà ní ìtẹ̀síwájú nínú àwọn àlàyé eléyìí tí a máa ń ṣe fúnra wa ní gbogbo ọjọ́ jímọ̀ báyìí láti inú tíra minhajul mu'min a máa tẹ̀síwájú níbi tí a dúró sí ní ìjẹjọ́ abala tí àáfà ń bá lọ òun ni àwọn ìran ìran ẹbọ eléyìí tó wà kọlọ́n kó bá ní sàn fún Mustapha Murad Subuhi kó bá ní sàn wọ́n ní ẹ̀sìn olóore wọ́n láǹfààní wọ́n fẹ́ ẹbọ ìlójú púpọ̀ jù kódà ṣíríkùlẹ̀ asgar gbogbo ohun tán fi ṣàlàyé rẹ̀ kò dúró mélòó kan lọ gbogbo ohun tán fi ṣàlàyé rẹ̀ kò pérò mẹ́ta ṣùgbọ́n ṣíríkùlẹ̀ akbar òun náà fókọ́ọ̀sì jù torí pé ẹbọ ńlá yìí ó yọ̀yàn kúrò ní Islam ó sì sọ̀yàn di kèfèrí kọ́lọ̀kọ́lá ẹ̀mí àti yín níbi ẹbọ ètò kéré àbí ètò tóbi bẹ̀ bàbá nílára tí ẹbọ tó kó sínú ara àwọn manifestations àwọn nǹkan mìíràn tá a mọ̀ rí tá a fi mọ̀ wípé ẹbọ tún leléyìí bàbá lóhun ni shirikul ihtiyaz shirikul ihtiyaz ẹbọ kan òun náà leléyìí wọ́n nírú ẹbọ ìwò náà ni ayẹ̀kú náà rọ́ìrù lọ́ọ̀yì máa lè lìṣẹ́ in yẹ̀stẹ̀kìlù bí káná kọ̀dùrùhù máa káná kọ̀dùrùhù bàbá ní ẹbọ eléyìí òun lẹbọ tó já sí wípé n tó yàtọ̀ sọ́lọ́run n tí èé ṣe tá a mọ̀ èé rárá kọ́ wá sí òun láwà sọpọ́ jẹ́ máàlì kan òun ló jẹ́ ń tó ní nǹkan lánìkápá òun ló jẹ́ olùdarí òun ló jẹ́ abẹnugan fún nǹkan kan tó dá dúró bó ṣe wù kí nǹkan yẹn rí bó ṣe wù kí nǹkan yẹn lágbára tó àbíkọlẹ̀ tó ẹni tí èso ọlọ́run ká wá lóun ló ṣe kí ni o ká gbé nǹkan yẹn fún póun ló ń darí ẹ̀ òun ló ní òun ló lè ṣe òun ló lè jẹ́ ọ̀yanjú Baba lele ìran kan nù ẹbọ ni kélé ò lè yé wa àwọn nǹkan kan ń bẹ tọ́já sí wípé ọlọ́run ọba alágbára òun la gbà wípé ó lè ní àwọn ó ní àwọn nǹkan yìí òun sì ni máàlìkù yàwùmí dì kódà tó bá tó dijọ́ ọ̀gbìndì alkiyama ọlọ́run lọ́ba tí ó tún lè nǹkan ní àníkápá ṣùgbọ́n àwọn nǹkan kan ń bẹ táwọn èèyàn máa ń gbé fáwọn èèyàn páwọn náà ní agbára lórí ẹ̀ àwọn náà ní kápá lórí ẹ̀ délé lè sọ ẹ̀dẹ́lẹ́bọ wájú ọlọ́run lápẹẹrẹ rírọ̀ òjò rírọ̀ òjò nùzúlù lèmọ́tọ̀ ká sọ pé òjò ń rọ̀ ẹni tó ní òjò lánìí kápá ní ta ni Allah irin irin yálà a fi ṣe mọ́tò a fi ṣe ìbọn a fi bàálù a fi ṣe àwọn tá nílé a géètì ọlọ́run ló nírin wà á ń zálínálẹ̀ àdídà àwọ ọlọ́run la kalẹ̀ ní súrà kan ni káwá gbà pé ògún kan òun ló nírin lánìí kápá tẹ́ ẹ̀ bá tí ì lọ wárí fún ògún ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣiṣẹ́ ẹrin ajẹ́ pé ẹ̀ máa ṣe kí ni o ẹ lè máa ní ṣubú tàbí jàǹbá odidi ẹbọ lílẹ́yìn ṣíríkù kí nìyẹn o ṣíríkù lẹ́tíyàsì ọ̀kan nínú nǹkan tó dá tá a ti mọ̀ pọ̀ lọ́run lọ́jẹ́ mọ́ líkù rẹ̀ òun lọ́ba tó ní òun lọ́ba tó ní láàrin kápá àwa gbé fóògùn agbé òjò fẹ́ nìkan alára alẹ́ nìkan ní máa sáàrà ọba kòso kan lọ́wà ní ìjáàjì ara gbogbo eléyìí ọ̀tọ̀ ìdẹ́dẹ́ bọ́ wájú ọlọ́run sọ ẹ̀ pé ló sún àwọn èèyàn kan nínú àwọn mùsùlùmí tẹ́sí òye táfijọ́ máa ń ṣe ògùn àjọbọ pàápàá níbàdàn tí wá ń bíi mùsùlùmí tẹ́ẹ̀rí tájọ́ ń kírun wàláhì wọ́n sì jọmọ ṣùgbọ́n àjọmọ torí pọ́jẹ́ dráìvà ṣé nàìjíríà nìkan náà ti ń wa mọ́tò ìwọ̀n ẹ̀fì nàìjíríà gan kọ́ ẹ̀fì lẹ yorùbá lẹ̀ ṣé lẹ yorùbá nìkan náà ti wa mọ́tò àwọn haúsá èso ògùn àjọmọ wọ́n sì wa mọ́tò wọn láwáyé wọ́n wa mọ́tò lamẹ́ríkà wọ́n wa mọ́tò saudi arabia sógun àjọbọ wọn ṣe ń saudi tí ọ̀jẹ̀ mọ́tò wọn mọ́ lásìdẹ́ntì ẹ̀ pàwọn dráìvà kán má mutí àmupara ẹ̀ẹ̀rẹ̀ ká má fa sìgá àfàyí lórí ká má fa igbó igbó eléṣù kíjọba náà tó ojú ọ̀nà ṣe kójú ọ̀nà ó ṣe kí ni ó kọ́dà gbogbo tó yẹ káwọn àrùn kan wà tí ó ṣe òpin déńjà kan bẹ ń bí kọ́ wà ń bẹ ẹ wá lóògùn tẹ́ ẹ bá ń bọ òògùn lẹ́ẹ̀mẹ́ẹ̀dógún lójúmọ́ accident ọmọ ìṣẹ̀lẹ̀ náà torí pé tí ètò ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ fún bákan náà ṣíríkù ṣìyà ṣíríkù àṣìyà anyẹ̀kú náà àáfàá níṣẹ́ erélé yìí anyẹ̀kú náà lè rẹ́rì nàṣígún yùṣáríkù fi ìkẹfà makana hadha nàṣí fìlìmakánì wàlìmakánì eléyìí náà tó súnmọ́ ìta àṣàlàyé tán ṣùgbọ́n yàtọ̀ òun ni kọjọ́ sí wípé ẹni tó yàtọ̀ ìpín kan nínú tó sí pé ọlọ́run lọba tó ní ọlọ́run lọ́ba tó nílànà kápá káwá mú just a portion a part of it abala kan nínú nǹkan káwá gbé fẹ́ntọ́ yàtọ̀ sọ́lọ́run wípé ẹni àtọ́lọ́run wọ́n jọ ń ṣe kí ni o wọ́n jọ ń ṣí ààrẹ̀ pé ẹ̀yìn lóòótọ́ ọlọ́run ló ní ṣùgbọ́n òun náà ń bọ́lọ́run ọba ṣe kí ni o ó ń bọ́lọ́run ọba pín nínú rẹ̀ sẹ́yìn pé léyìn ọjọ́ irú ṣíríkù àwọn yẹ̀wúrú àwọn nàṣàárá tẹ́lẹ̀ nínú àwọn tọ́jẹ́tọ́ ọlọ́run wọn pẹ́ díẹ̀ bẹ́ẹ̀ fún Jésù irú ẹ̀ náà ń bẹ nínú àwọn ọmọ ìyá tiwa kan náà tó pé táwọn bá sọ́ra wọn ò ní jọ ọmọ ìyá wọn ó kó ní Islam ó dìgbì fún nínú nǹkan tó jẹ́ pọ́lọ́run lónìí wọ́n wà mú abala kan bẹ̀ wọ́n ò ní ṣéwù àtọ́lọ́wọ́n jọ ń ṣe kí ni o wọ́n jọ ń pin ni ṣéwù náà lágbára lórí kíni o lórí abala kan tàbí wọn nígbà wọn nípa àwọn wòlíì ọlọ́run àwọn wòlíì àwọn wòlíì àwọn ẹni ọlọ́run ẹni tó ń pè ń wòlíì ìyàwó 14 lónìí o ẹni tó ń pè ń wòlíì gbogbo orun pẹ̀lú ti fó fá ogun orun gbẹ̀dànù ló mú sí bí irun mú George Bush ẹni tó ń pè ń wòlíì a máa fi rẹga jíǹsì òògùn tí ọmọ yọ ọgẹ ẹni tó ń pè ń wòlíì gbogbo oṣù náà ló ti yìn ń bọ́n tán àwọn èèyàn wà mú nínú tọ́jọ mọ́tọ́ lọ́n wọ́n á wá ní pé apá kan nínú rẹ̀ àwọn kan ló ní wọ́n ó tó wá sàfitì ẹnu sọ́dọ̀ àwọn yẹn àwọn yẹn ni wọ́n máa fún àáfàá nírú eléyìí náà a gbọ́dọ̀ sọ ṣe ìran ẹbọ ni ṣíríkùlì àánà òun náà tó ń bẹ ayẹ̀kú náà làwúzọ̀ yìí rún wàmọ̀rin ẹbọ tó ní í ṣe pẹ̀lú wíwá helper supporter olùrànilọ́wọ́ olùkúnnilọ́wọ́ àáfàá nírú ẹbọ yìí òun ni kí mùsùlùmí kó tún máa rò pé zọ̀hírù àbí ẹni tó jẹ́ bíi màínù olùkúnnilọ́wọ́ olùgbéni nígbọ̀wọ́ olùrànilọ́wọ́ ó tún ń bẹ pẹ̀lú ọlọ́run nínú àwọn nǹkan sí pé hákùlọ́ ìfàkọ̀tì ìwọ̀tọ̀ ọlọ́run nìkan ni ṣé ẹ rí ká lè gbọ́ àrùn ìyé yẹn mọ́ ó nídìí ìfarabalẹ̀ ṣé ẹ rí ṣíríkù lìyàánà yìí a rí pé nínú tá a máa ń ṣàdéhùn lójoojúmọ́ iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ ọlọ́run nìkan ṣoṣo láàmà jọ́sìn ọ̀dọ̀ ẹ láàsì máa wá ràn lọ́wọ́ wá ìwọ láàmà sìn ọ̀dọ̀ ẹ láàsì máa wá kí ni wá o ìrànlọ́wọ́ àtàrànṣe ká tó wá máa rò pé ẹnìkan ń bẹ tó lè jólùrànlọ́wọ́ àbí tó lè jẹ́ alárànṣe àbólùkùnni lọ́wọ́ afálẹ́bọ́ yálà nínú èèyàn àbí nínú àlìjànà èyí ìdébi àwọn tó ń lo àjànà náà tán wá wọn lórùrànlọ́wọ́ pé ká lè máa fi sóyẹ̀ sáwọn ó débi àwọn tí lọ́jọ́ ẹgbẹ́ ògbóni tó lè la àwọn òun ni kíni o òun ni Ògún òun ni Ṣàngó òun lè so ọ̀dàrà gbogbo orú àwọn eléyìí tó yẹ lórí pé òun dè ló lè làmì gbẹ́rẹ́ tí wọ́n fi àáké sí tí wọ́n á kàtà rírẹ́ tí wọ́n á ń ta òun òun náà ti dọkan nítorí la òun nìyẹn ẹni yẹn ti mú zohir wanahin ó ti mú olùkúnni lọ́wọ́ olùgbéni ń gbọ̀wọ́ olùrànni lọ́wọ́ pẹ̀lú ọlọ́run ẹ̀bọ̀ lélẹ̀. ṣírìkù ṣàfáà àáfàá ní eléyìí òun náà ni a ń yùtàkọ́ dámà áhàdùn bẹ́ẹ̀nà yàdé ìbìjá ìyí lè yóò lè sọ áhàdán bí ṣàfà àti wákọ̀tọ̀rọ̀ dá lè máa ń kọ́ ìmọ̀kú láàrin làkùsá nílàkùsí àáfàá ní sẹ́ rí ètò kàn nínú ẹbọ tí bàbá Mustapha mọ̀rọ̀ tí wọ́n mú nínú ṣíríkù làákùbá nínú tíra wọn wọ́n lẹ́bọ eléyìí ẹbọ nínú ìpẹ̀síse ẹbọ nínú kíni o àṣàfáà òun ni kọjá sí wípé ká ti ẹnìkan síwájú ká gbà pé ẹnìkan iyì tí ń bẹ fún ẹni òun ni ó là wá tí ó sì pẹ̀ wá wájú ọlọ́run ìjàmọ́ ẹ̀ gbọ́ yóò ká ti gbà pé ẹnìkan lọ lọ́lá ẹni òun ni wòlíì òun lẹni ọlọ́run òun làwa máa ń sákàkà rẹ̀ òun la gbà wípé yọ́ là wá yóò sì pẹ̀ wa tó bá di lọ́rùn àáfàá lélẹ̀ tó ti kó sínú ẹ̀kọ́ sẹ́ẹ̀mà pé tó rí lẹ́nípa nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ànàbí ni ọkọ̀ sípẹ̀ tó bá di yọ́ orí ní alkiyama kò sí ẹni náà tó tó bẹ́ẹ̀ tí ọkọ̀ lọ sípẹ̀ wájú ọlọ́run hátà alàmbíyà tí ẹ dórí àwọn ànàbí ọlọ́run wọn tó bẹ́ẹ̀ kí wọ́n mọ̀ sọ jàmá nafsi nafsi nafsi ẹ̀mí mi ẹ̀mí mi ẹ̀mí mi ẹni orí yọ ó o bí ìgbà téèyàn níbi iná jó níjọ́ mi ẹni tààrẹ ni là ni Muhammad sallallahu alayhi wa sallam àtàlàyé ilé ìkọjá náà àwọn ìjókòó tó ti lọ òun lẹni náà tí ọkọ̀ lórí láyà kèétọ́ wá sí pé òun náà ó tún lórí láyà gan òun náà ó tún lọ dìrẹ̀ bẹ́ẹ̀ fọlọ́run ìtọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù òun ni ìgbà tẹ̀rú súnmọ́ ọlọ́run jù òun náà nígbà tó jẹ́ pé wàá wà sáàdì ìgbà tá a forí balẹ̀ fọlọ́run yẹn la súnmọ́ ọlọ́run jù fa akífìrú dùá fa akífìrú àdùá ànábí àsọ̀rọ̀ àní ẹ̀ máa kọ̀ ládùá nígbà yẹn jẹ́mọ́ kí ni ìtumọ̀ eléyìí ẹ̀rí pé tẹ́ ẹ bá wo àwọn amúnisìn láyé àwọn tá ń kara wọn kọba láyé tí wọ́n fẹ́ káwọn èèyàn ó fi máa yẹpẹrẹ fáwọn náà ní kẹ́ni orí ẹ ti ẹ̀wúrú àṣà burúkú tilẹ̀ Yorùbá ọ wà máa ní mo yí kọ́ ọ̀tún ó fi agbára ọ̀tún orí kanlẹ̀ mo yí kọ́ òsì o sáà yí kọ́ ọ̀tún òsì gan fọ́lọ́ ọlọ́run tó ní wá gan tó dá wa láti bí irun orí débi èékánná ẹsẹ̀ sáà yí kọ́ ọ̀tún yí kọ́ òsì àwọn èèyàn yìí tí wọ́n kà púpọ̀ àwọn ẹlẹ́ni ńlá wọ́n kà púpọ̀ àwọn ìlú lọ sí pé àwọn ànábì àsálà yóò lọ forí kalẹ̀ fọlọ́run ọlọ́ọ̀ni àní irifara saka lórí ilẹ̀ ẹrú tòótọ́ was àlùtọ́ wáṣfà tó ṣàfà títọ́ ọba sàti fẹ́ lónìí mọ́ béèrè àfọ̀ wá sípẹ̀ àgbàpẹ̀ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ta ni ó sì bẹ̀rẹ̀ sí báwọn àjọ rẹ̀ náà ìpẹ̀tánà bí oṣù àwọn àfà lọ́nà bíi mẹ́fà èèyàn kan ni wá sí ìfẹ́ oríṣiríṣi ni àwọn kan yóò sì pẹ̀kọ́ lọ́wọ́ kẹdàjọ́ ọmọ àlùfẹ́ náà làwọn tẹ́lẹ̀ àwọn kan yóò sì pẹ̀ pẹ̀lú wípé ẹlẹ́sẹ̀ ni wọ́n alẹ́rùsọ́t min ali kibla àwọn tán jẹ́ ẹlẹ́sẹ̀ nínú àwọn mùsùlùmí tán máa ń kírun fọ́lọ́run wọn èdè ẹ̀sẹ̀ ṣíríkù ìpẹ́ ọba àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ sókè ní okó foríjì àkáwàlìjẹ́ náà ṣe àwọn kan nínú àwọn mùsùlùmí tó jẹ́ sí wípé kí ni o ó ti láwọn tó jẹ́ kan forí kọ́ bóyá mi ń kàbá yìí ìdùnnú ọ̀tọ̀ ní tiwọn àwọn onísọ̀gá yìí ìdùnnú àwọn ẹlẹ́sẹ̀ kéékèèké ọ̀tọ̀ ní tiwọn àwọn kànáà bí ó sì pẹ̀ fún wọn ọ̀rọ̀ wọn ti já síná kọ́lọ̀ wọn jẹ̀ kan kan ọ̀rọ̀ wọn ṣùgbọ́n kí ni ara wọn ni ọ̀nkù rẹ̀ tọkọ̀ tí ọ̀gbà ọ̀rọ̀ mọ̀jẹ́ fámílì ànàbí ọkàn tọ́rọ èèyàn bí ilé jásí náà yọ̀wọ̀ ní lọ́dọ̀ ọlọ́run ìpẹ̀ tó lè bá ní pé kán bá fúyẹ́ ìyá rẹ̀ jẹ́mọ́ tán bá náà fúyẹ́ èèyàn lọ́rùn sébi kán wá jùyàn sínú owó fún búrẹ́dì láyé ẹni tí ìyá rẹ̀ bá kéré jù lọ́rùn tán bá jùyàn ní owó fún búrẹ́dì tans bíi mílíọ̀nsì tó ní ọlọ́run mọ́jà mọ́sí alẹ́ tí ó tiẹ̀ máa gbóòrò ní pé yọ̀wọ̀ náà lọ tán bá náà fúyẹ́ èèyàn bẹ́ẹ̀ ni àná wàhálà ìdí kájúyàn ló fún búrẹ́dì kò fún búrẹ́dì wàá jẹ́ yà tẹ́bánà júyàn ló fún búrẹ́dì wọ́n wá dé pamọ́ fọ́sẹ̀ méjì kò tí jìyà lọ́dọ̀ ọlọ́ ó ń gbòòrùn ìyàmú ẹrù pé yàtọ̀ ọlọ́run á jẹ́ yà kéde ọlọ́mọjà jíya kẹ́nìkan máa ní tọ́lọ́ wà jíyà kọ́ à mọ́ sọ bẹ́ẹ̀ o mùsùlùmí máa sọ báwo tọ́lọ́ wọn bàjá sí mọ́ sọ bẹ́ẹ̀ ọlọ́run làmí bí ìyá ni rọ́bà náà tì náà fi dúníyà hasana wá fẹ́ là á kẹrọ ti hasana wá kì náà èyí máa tọrọ ìyá ọlọ́run ọlọ́run àwa bí ọmọ sí alẹ́ tí ó jíya o àtayé àtọ̀nù làwọn ń bi ìyá sórí fún aláyé sórí fún alọ́run lọ́n sáàsì bẹ́ẹ̀ fún wa afọ́wọ́ ẹgbẹ́ lọ́kọ́ yìí àlìjọ̀zíyà ọlọ́run bá ti sanwó lẹ́sìn wọ́n ní gbogbo àwọn ẹbọ tá à ń sọ yìí wọ́n láàlẹ́ pín sí méjì bàbá ibùnà kọ́ yìí ọmọ kí ibùnà kí mi àwọn ọlọ́run bá ti sanwó lẹ́sìn bàbá láàlẹ́ pè ní ṣíríkù tààtì ṣíríkù tààtì ìyẹn ní ẹbọ dìnáyà <clears throat> ká sọ pé èèyàn ò ní nǹkan ẹbọ pé àtakò nǹkan wàhùwà wà níwá ìṣirò òun sì lẹ́bọ tó burú jù pé ẹbọ kan burú láyé ṣíríkù tààtì ìlú ni torí pé rú ẹ̀ka ṣíríkì fìràwọ́ náà wọ́n ní rú ẹ̀ dàbí ẹ̀mọ fìràwọ́ náà tó dìnà gbogbo agbára ọlọ́run tó ní ánàrọ̀ ó ọba yín ọba ńlá gbogbo àáfàá níta àti ìlú iná tó wá rè ká tọ pé nǹkan tí ń bẹ òsì ó tó lè pín sọ́nà mẹ́ta tààtí ìlú ìnàsùn náà à ń sọ ní ì sọ́ọ̀nìrù òun ni kọ́ọ̀lìkù masnọ́ọ̀rù òun ni màkàlùkù sọ́ọ̀nìrù ládẹ́dà creator ẹni tó dá nǹkan producer táwa ni producer jẹ́mọ̀ ta ni producer Allah ọlọ́run ní sọ́ọ́níwù òun lẹni tó ṣe nǹkan òun lọ́dá yé lọ́dọ̀run lọ́dá sọ́mà lọ́dálẹ̀ lọ́dẹ̀yẹn lọ́dá ìjẹ̀nu lọ́dẹ̀ranko ìlọ́dá rúgbìn lọ́dá yẹ̀pẹ̀ ńlọ́dọ́mi ńlọ́dọ̀ orun tí òun tútù òun gínìtì yẹ ńlọ́dẹ èbó lọ́dẹ tó dúdú ẹni tí ẹ̀rí sọ̀rọ̀ ńlọ́dà ẹni tí pẹ̀lú kúkúlú ńlọ́dà ẹni tó ga ọlọ́ọ̀ lọ́dà ẹni tó kúkúlú ńlọ́dà ẹni tó sanra ẹni tó tẹ́rín ẹni tó pupa ẹni tó dúdú ẹni tó nírun lórí ẹni tí ò nírun lórí ẹni ó lè kan ẹni tí ò lè kan ẹni tó léyìn ẹni tí ò léyìn. ọlọ́run ọlọ́run lọ́ba tó nǹkan wípé ẹni tó da ẹ̀dá ká sọ wípé adẹ́dà kọ́ lọ́dẹ̀dà nǹkan tó jẹ́ pọ́lọ́ ló ṣe kálọ́lọ́ kọ́ dá sẹ́mọ̀ kálóhùn kọ́ dálẹ̀ kálóhùn kọ́ lọ́dẹ̀ èèyàn àbà àáfàá lílé yìí ìgbúrú pọ̀ ẹlẹ́kejì nínú ṣíríkù tààtìl òun náà ni tààtìlù sọ́ọ́nì subhanahu ankamali almuqaddas bìtàtìlì àsìná ìyí wàsífàátì ìwà àfààlì babalẹ́lẹ̀ kejì ni pé ẹni tó wá dá nǹkan tí ń ṣe Allah tí ń ṣe ọlọ́run ká wá tako pípé ọlọ́run àwọn ìròyìn tó pé tó pé ká sọ pé kò sí fọlọ́run jíjọba nílá ọba tó tóbi ọba mímọ́ nínú ọkọ̀ ọlọ́run nínú ìròyìn ọlọ́run nínú àwọn iṣẹ́ ọlọ́run kátàkùn gbogbo aláwà bẹ́ẹ̀ ń tọ́ dáyé àti sánmọ̀ ọgbọ́dọ̀ jẹ́ tó tóbi bẹ́ẹ̀ ni àbíbẹ́ ẹ̀kọ́ tó ráyé gan tóbi báyé tí a tóbi bí ìgbà tá a ju ìrà sáàrin ọwọ́ ni àárín gbogbo ayé báyìí ọlọ́wọ́ kẹ̀kà kò ní ìsìn yìí ìyàwó mọ̀nà tó wí sàmáà kàtọ́ yìí síjìlì kùtù kí lẹ̀ fọ́lọ́ ń pè wà láì gbogbo ayé sánmà àtìlẹ̀ kò tó ń tọ́lọ̀ fòódì tí ó yà bí pépà téèyàn kẹ̀yà pépà tí ó dànù dọ́sùn kí ní jáyẹ́lẹ́gẹ̀ ọlọ́run wáṣà kùrù sí ìhù sàmáwá ti wà ẹ̀mọ́ ọlọ́run ni wàlẹ́ ọlọ́run tó bí pọ̀ kìí sọba tẹ́yàn máa ń gbọ́ àlá àgbà tẹ́yàn mọ́tò ọ̀gbẹ́ta ní jẹ́ akúbárú ọba tó jẹ́ pé àga rẹ̀ ti fi ń jókòó àga ọlọ́run tó ju sọ́mà àtìlẹ̀ lọ wáṣà kùrù sí ìhù sàmáwá ti wà láàrù kí ní jẹ́ sọ́mà àtìlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àga ọlọ́run gangan ilé ìfijá sí pálí ìjàn náà làákà ìwà ò lè gbé tá a bá gbé àlìjàn náà sínú làákà ọpọlọ wọ́ọ̀dà ni ọkẹ́ ẹsẹ̀ pé yóò crash yóò jóná èyí ò tún ní rẹ́rù ọpọlọ yẹn kí ni jọ ọpọlọ lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run àlìjáná fún rẹ̀ kò sí láyé kò sí sánmà ààyè kan lọ́tọ̀ làlìjáná wà ààyè kan lọ́tọ̀ nínú wà ibi tálìjáná wà wọ́n àpààyàn bẹ̀rẹ̀ wọ́n àtàjẹ ẹlẹ́ bẹ̀rẹ̀ wọ́n àṣẹlọ́ bẹ̀rẹ̀ kẹ́lẹ̀ ká máa rò pé kò lọ́lọ́sí tóbi tó bọ́lọ́sí tóbi tó ọpọlọ rẹ̀ ọ̀dà wà láì má ronú pa bọ́lọ́sí tóbi tó má ronú pa àwọn tọ́lọ́ ń da tọ́ ọba fẹ́ràn nípa bọ́ọ̀lù ọ̀hún ṣe tó kẹ wọ́n lọ́lọ́ ń bọ̀ ògbò nǹkan tá à ń sọ lẹ́ẹ̀kẹ́ náà wọ́n lọ́ àpò ah, kò lè yí ọ̀nà ọpọlọ rẹ ọ̀dà wo mọ̀wùlẹ̀ dára láàmú gba tọ́lọ̀ àtànàbí rẹ sọ ní tí ó lè jẹ́ pé ó ní pọ́blẹ́mù nìyẹn ṣùgbọ́n àwọn lọ́jọ́ kèfèrí tí wọ́n ṣe ṣírùkù àwọn ẹlẹ́bọ̀ yìí wọ́n ṣe tààtìlù sọ́nìí ankamali alimokodas di tààtìlù asmai wàsífàtì ìwà fàálì gbogbo òròyìn tó pé wọ́n tako ìtọ́lọ́wọ́ bá ní jẹ́nu àwọn ọkọ̀ wọn lọ́lọ́wọ́ jẹ́ ìtọ́lọ́run bá ń jẹ́ nínú ìròyìn wọn lọ́lọ́run jẹ́ àwọn ṣé ọlọ́run wọn lọ́lọ́run lè ṣe bẹ́ẹ̀ òòṣà àwọn ló lè ṣe àbá lélẹ̀ ìran kan nínú rẹ bọ̀ bákan náà tààtìlù mọ̀hámàlátì àmà yẹ́jìbò alàlà abúdí min hakikọ́tì tààbù bàbá ìpínlẹ̀kọ́ yìí wọ́n lẹ́lẹ́kẹta nínú ìran tí ṣíríkù tààtìlù sóyẹ́nì ìṣẹ̀ ṣíríkù of denial ìtọ́lọ́ ní kéyìn òní òní òun ni kọjá sí wípé àwọn àṣẹ sí èyí tọ́jọ́ ọ̀ranyàn fẹ̀rú tó yẹ kó máa bọ́lọ̀ ń lò min hakikoti tawhid nínú ìgbàgbọ́ òdodo tó yẹ kó wà fẹ́mi rẹ̀ wọ́n á tún ní òsì wọn ò tún ní ṣe wọn ò tún máa fojú ẹ̀ gbolẹ̀ ẹrú tó yẹ kó gbà kó kúlù huwa Allahu ahad wọn nígbà bẹ́ẹ̀ ọ tó yẹ kó pé Allahu fi sama wà àhátọ̀ bí kulli shay'in ilma ọlọ́run wà ní sama ìmọ̀ ẹ̀rọ kiri káàkiri o gbogbo nǹkan wọn ò ní gbà bẹ́ẹ̀ alukur'an kàlámù lọ́yí ghayru o ọ̀rọ̀ ọlọ́run ni o kèé ṣe ẹ̀dá ọlọ́run o ọ̀rọ̀ ọlọ́run sì ni kò ní gbó láéláé wọn ò ní ọlọ́run wọn ò ní pé ọlọ́run ẹ̀dá ọlọ́run gbogbo ìlọ́jẹ́ káàfáwà Ibnul Qayyim nínú ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́ẹ̀kan wọ́n ní ṣíríkù tààtì wọ́n lẹ́bọn akúbáhú àníwá ìṣe òun ló burú jù náà ẹ̀bọ ọlọ́run làwọn bí ká máa tako tí ọ̀yá tako kéèyàn mọ́dọ̀ lórí igbó lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́kejì ẹ má gbàgbé o bàbá Ibnul Qayyim sẹ́ẹ̀rí tá ọlọ́run ṣàánú àwọn àfáà jura wọn lọ kọ́lọ́n kọ́ ṣàánú èmi àtìyín náà kọ́ ṣàánú àwọn ọmọ wa àtàwọn àrọ́mọdọ́mọ wa sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ bá ti ọ̀rọ̀ tẹ́lẹ̀ kan sọ wà láì bẹ́ẹ̀ rọ̀mọ̀dọ́ last two years àwọn lectures kan lórí rédíò tí mo gbọ́ èmi àtọmọ ìyá mi káwájú analyze e, mo ní wà láì ọlọ́run sásà lecture tẹ́lẹ̀ kan fi bí episode bíi márùn-ún sí méje wà láì tó fi sọ ìtòsí fẹ́ ìfìsì ó ti wá create confusion fáwọn tí ń gbọ́ gan kọ̀fẹ́ jẹ́ ká fẹ́ gbọ́ yí gan mọ́ pé a sẹ́ni yìí support kínní ni àbọ́tàkùn wàláì ẹnìkan sì ara fi ẹ́písòdù kan sọ wàlẹ́ ó sì clear bí láì ràdé tí n bá dákọ tọ́pìkì àtàwọn tó sọ àwọn tó bá gbọ́n tí mò ń sọ yìí wọn pọ̀ ẹnìkan fẹ́ ní kí n fẹ́ sàlàyé pé nǹkan báyìí o ọ̀ràn yẹn ni o ọ̀ràn yẹn ni kọjá sí gbogbo obìnrin o kán bojú lápẹẹrẹ o ọ̀ràn yẹn ni kọjá sí gbogbo mùsùlùmí o kán ṣe nǹkan báyìí o ṣùgbọ́n àwọn àfáà kan ní èso ọ̀ràn yẹn rí tán lóore o rọ́dùfẹ́ rí wọn rí o àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí o tàbí kẹ́nìkan sọ pé à ah, nínú ìsìláàmù kádàrún gbọ̀n sí súnà ànàbí ni o kẹ́nìkan fẹ́ sọ pé kèsì súnà pa àlè fa káwá ẹni tó sọ bẹ́ẹ̀ ẹni tó mú wárí o ìdí tá a fi sọ̀rọ̀ dùn fún rẹ̀ ìdí tá a fi sọ̀rọ̀ dùn fún rẹ̀ ṣé tí mo sọ yẹ irú àwọn ọmọọṣá ìlú báyẹn pé à ah, ọ̀dà yìí ti káfo sálẹ̀ sí mọ́sálásí jimá àlẹ́ṣẹ́ ń bẹ́ o àlẹ́ṣẹ́ níbi ẹnìkan sì jẹ́ irú iṣu tó rí bá sọ́márì gbogbo àwọn tó sọ báyìí àwọn tó sọ báyìí ẹ̀rí tó fi ta kórè láàrin ẹ́písòdù kan wà láì ọmọ fọlọ́run sẹ́lẹ̀ rí ó dẹ̀ clear ọlọ́run mọ́ sànà àfáà jùlọ àwọn lọ kí ló fà so orí tẹ́lẹ̀ máa para bullet pé àwọn kálukú wọn bẹ̀rẹ̀ dá o ni ọlọ́run làwọn méjèèjì àfáà sún làwọn méjèèjì ṣùgbọ́n ọlọ́run sànù kálukú jùlọ àwọn lọ ìtẹ́lómi wọn sàlàyé sàlàyé tẹ́yìn gan tẹ́ ń gbọ́ gan tí ó ah bóyá tí ó sáà tún fi náà sọ láti bí ọ̀sẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún rèé wàhálà èkó yé mi ọ̀rẹ́sẹ̀ yé mi ní ọlọ́run àmọ́ ṣe bẹ́ẹ̀ gbogbo ẹbọ tá à ń sọ́bọ̀ láti jọ yìí bàbá yẹn múlò kọ́ yìí nù wọ́n ní alisọ́mọ aláṣẹ sí mélòó mélòó wàhálà ìbejì ẹ bá dẹ̀ bá tọ́ bá ń bá ní lọ sọ́márì ibi táwọn ẹbọ forí sọ ni bàbá sọ gbogbo tá à ń sọ́bọ̀ látàkọ̀ tààtì ìtọ́lọ̀ ní ká sọ pé kò ṣe kíni o kò ní àbí ká sẹpẹ́rẹ́tì ẹ̀dọ́ ọlọ́run kò lára ọlọ́run àbí ròyìn tó yẹ ká fọ́lọ́run ká ní òsì àbí bó ṣe yẹ ká máa ṣe sọ́lọ̀ ní abala kágbàgbọ́ ká máa ṣe bẹ́ẹ̀ bàbá ìbùnú kọ́jú ìdálá àwọn kọ́ nìyẹn wọ́n lẹ́lẹ́kejì òun ni ṣíríkù mọ̀njá àlàmá àlọ́ ìlà anáfàrà sọ́márì yìí yàrá sọ tàbí bẹ́ẹ̀ kọ́ ẹni tó tún mẹ́lòmíì pẹ̀lú ọlọ́run gbogbo kí amóògùn amówòlíì kan amóbàtálá amósàbèjì amókè ìbàdàn amósùn òṣogbo òun kó sínú ẹlẹ́ẹ̀kejì ṣíríkù mọ̀njá àlá máa lọ́ ìlà anáfàrà àfà ẹni tó já ó gbà pọ̀ lọ́wọ́ bá ẹ má ṣe mistake o ẹlẹ́kejì ó gbà pọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ o ṣùgbọ́n jẹ́ àlàmá àlọ́ ìlà án àhà táwọn àbábà tìlọ̀ bá wọn ẹni yẹn gbà pọ̀ lọ́wọ́ bá ń bẹ tọ́lá àwọn kèfèrí mọ́kà ẹ má ṣe mistake o wọ́n gbà pọ̀ lọ́wọ́ bá ń bẹ ọlọ́run gẹ́dẹ̀ sọ bẹ́ẹ̀ ní Quran ibi tí wọ́n ti ní problem ọ̀dà ẹ̀wà sí lọ́wọ́ kan ṣoṣo àwọn náà ń ṣe yọ àwọn gbà kọ́ lọ́nà ṣùgbọ́n ẹ̀yọ́ kan yẹn ò lè tó ńlọ́fà òòsà three over three hundred tó ń sìn nínú kàábà irú ẹ̀ náà làwọn eléyìí wọ́n tó mú nǹkan míì pẹ̀lú ọlọ́run àáfàá ní sẹ́wá rí wàkúlù àdí ìlànà wa tẹ̀kúnù bìlàwà wà ṣáháwà wà nafs wà ṣẹ̀tọ́ bàbá ìpínlẹ̀ kọ́ yìí wọ́n lọ́ọ́ bá ní kẹ́wọn wọ́n ní gbogbo rẹ̀ bó ta wá sọ yìí ó lè jẹ́ fẹ́ẹ́nú lọ́fà ó lè jẹ́ kí ìfẹ́ẹ́nú ẹlòmíì náà tí wọ́n mọ tàwọn àgùntàn Ísírẹ́lì ti ń tẹ̀lé jẹ kí sẹ́yìn tó bá ti lọ́rùn wọ́n wá di adìẹ ẹ̀yin mọ̀lẹ́bí ẹ̀dọ̀ka bàbà wọ́n wá gbé yín wọ́n lọ pọ̀ nínú àlìjánnà ìfẹ́ inú a máa tẹlòmíì kódà sẹ́ni tẹ́yìn ọ̀bà sọ́ra èèyàn lè já àfa àṣùwọ̀n wà láì fẹ́ ló sì máa ṣe yóò rí òdodo yá àmọ́ rò pé á ah, tààrọ̀ ọjọ́ rè ṣe ráwọn àfẹ́ ẹni ọlọ́run lọ́ọ́ ka àwọn àfa àtàtúndọ́nà àwọn àfa sálà wà láì wọ́n yàtọ̀ sí wa tí wọ́n bá sì ń fa mọ́sálà kan tán ní kìlá ìkíláàsì tó wà lẹ́nu wọn wọn ṣe ń torí kí mo fẹ́ kálàfà ilé tán bá rí pódòdó ń bẹ lọ́dọ̀ ẹnìkejì àwọn tán bá ródòdó yẹn wọ́n gbà i'm telling you wọ́n á gbà ibi tí wọ́n sì rí pé ntẹ́ni ìgbọ́yérè ntẹ́mi gbọ́yérè wọn à ní torí ẹnìkan kan sọ tán gbọ́yé bí ẹ̀sìn ọlọ́run lẹ̀ yìí tán gbọ́yé ni wọ́n fi sin náà tó yìí lọ bọ́ lọ ìmáàmù ahmed bùnà ambal kọ́ni rahimahullah nígbà tí wọ́n sọ fún ọ̀kan nínú àwọn tọ́jọ́ olùgbà bóyá máa mú Sufyan àtàrí àbí àwùsá ìmì àti òkan yẹn dáadáa ǹjẹ́ tá a bá jẹ ẹran ràkúnmí sọ́jálùwàlà àbí ọ̀jálùwàlà jẹ́mọ̀sẹ̀ gbọ́ mi hadithi dé ẹ̀mẹ́ tó ní pẹ́ẹ́rẹ́ ràkúnmí ṣe kí ni ọ̀jálùwàlà akílù láhmẹ́lẹ́ ibi ṣùgbọ́n a rí mú àwọn onímọ̀ tán ní pẹ́ẹ́rẹ́ ràkúnmí jíjẹ ọ̀jálùwàlà àwọn náà lo àwọn ẹ̀rí kan nínú àwọn ẹ̀rí tí wọ́n lò ó ń bẹ nínú àwọn ẹ̀rí kan pé gbogbo ẹran tọ́já sí wípé mọ́sátìkù náà tán bá ti lè fi iná ṣe bóyá wọ́n ṣe ń súyà ni wọ́n bọ̀ ni wọ́n dé tọ́ wọ́n tóyé ní ìsìn pé irú ẹran yẹn pé kí ni o ti kú òjò lálùwà láàyè sẹ́rà kọ́mí wá wà bí àbí òsì bẹ́ẹ̀ àwọn ṣe ìjàkálù àkọ́mí mọ́ àtàwọn ẹ̀rí mi àtàwọn argument mi tí wọ́n fa láàrin ara wọn ẹ wá máa gbọ́ mi o ẹ máa wo báwọn àfa ṣe ní ádá wọ́n ti mọ́mọ́ sí abu Ahmad. ahmed sẹ́yìn àfa àtọ̀wá dúró lórí pé ẹ̀ ń bá jẹnara kan mi àlùwalẹ̀ ẹ̀já hadith dẹ́wà lórí ẹ̀ ìyẹn ló lẹ̀ lọ́dọ̀ tiwa náà téèyàn bá jẹnara kan mi àlùwalẹ̀ ẹ̀já kọlọ̀sọ àlùwalá mi ṣùgbọ́n àfa àkẹ́rẹ́ lórí pé àlùwalá rẹ̀ ọjà kéde ẹ̀sẹ̀ fẹ́ràn lòun náà ń lò kí sáà fún fìnnà náà ni ìyẹn wá ń béèrè pé ẹ máa gbọ́ bá ṣe e ó ní tẹ́ ẹ bá jẹ ẹran àáfàá bí ó ní tẹ́ ẹ bá jẹ́ náírà kan mí àlùwàlá ọ̀jà ọmọ akéwà àáfàá yìí wá ń bí pé ṣé mo lè kírun lẹ́yìn àáfàá bí ṣé mo lè kírun lẹ́yìn àáfàá tó bá ń sọ pé ẹran ràkúnmí ọ̀jà lùwàlá gbogbo ayé dẹ̀ pé àáfàá ló ṣe kí ni o ìló sọ bẹ́ẹ̀ ìmáàmù amadu ọ̀yà ṣé n tó ń sọ ni wípé kí n má kírun lẹ́yìn àáfàá kí n má kírun lẹ́yìn rẹ̀ ó fi ṣe rọ́dù fọmọ ilé kí ó yẹn ìbéèrè tó bẹ yìí ìbéèrè léèrè bá àfẹ́ ẹni ọlọ́run la torí pé ó sọ pé ẹran ràkọ́ mẹ́ta lù wà la tó bá jẹ́ pé òun lọ́ bá lídìí lójó ẹran ràkọ́ mẹ́ta máa kírun lẹ́yìn ẹ̀ jẹ́mọ́ ẹ̀ gbọ́yé wíárà nínú mọ́sáàbù tiẹ̀ kọ̀làlúwàlà ṣùgbọ́n mọ́sáàbù àfààyàn ọlàlúwàlà ìkírun lẹ́yìn rẹ̀ despite pé lọ́dọ̀ tèmi tèmi bá jẹ́ ràkọ́ mi èmi ó ṣe kí ni o èmi ó sàlùwàlà torí kí n ṣe pé fẹ́ẹ́ ló ń lò tọ́lọ́run ìtọ́hàn sí nìyẹn ṣùgbọ́n ìtọ́hàn sí yẹn lè jẹ́ mọ̀rì jóòrò kọjá pé alẹ́dì ìdáná yẹ̀kúnù rọ̀ jẹ̀hán wàlẹ́dì ìdáná kọ́dí yẹ̀kúnù mọ̀rì jóòhán ìdá gẹ̀rínà wàlẹ́dì ìdáhùn kọ́dí yẹ̀kúnù rọ̀ jẹ̀hán ọmọrì jóòhán ìdá gbogbo àwọn ilé làwọn àfáà yẹn gbọ́ yé tán fi lò sẹ́mi ayé wọn èyí tẹ́mi rò pé ń lọ tẹ̀sùn wọn lọ́dọ̀ tèmi ó lè mọ́ tẹ̀sùn lọ́dọ̀ ìfẹ́ ẹ̀rú lè tìyàn débi ọ̀rọ̀ àkídà náà débi àwọn àlùmọ̀sáìlú àlà àkọ̀dìjà tí è sọ̀rọ̀ fìkì yíyà tí è sọ̀rọ̀ fìkì ọ̀rọ̀ ìmánì gangan tí fẹ̀mí ó tìyàn lọ bí tí ọ̀dá téèyàn wà padà máa takùtọ̀ lọ èèyàn bá délẹ̀ bọ yọba sórí búlọ́dọ̀ lọ ọlọ́run làwọn bí fẹ́ nù o àṣáwà adùn adùn ara adùn ayé adùn gbogbo ọ̀nà tàdùn pín sí a máa ti ẹlòmíì lọ bí tìkùtì gbogbo àwọn tí ń lọ ọmọlẹ̀ ní òhò nítorí ipò òṣèlú ṣé ṣáwà kò tíyàn délẹ̀ ṣèbí torí adùn ayé náà ni mùsùlùmí torí pé òun náà wọ́n wá jọ ń múlẹ̀ ń hò pété òun náà bẹ́ẹ̀ di ipò báyìí òun ò ní yín ọjọ́ à ń tọ́ ẹ̀jẹ̀ sọ wọn pé nǹkan ti ṣèwọ náà torí pé wọn náà ti á di o ti wá ti ìwọ náà ti kọ́lé tọ́pọ̀ ti ti fẹ́ wà àwọn ará ayé báyìí mú ọ lọ bí odò ká lọ wẹ orí rẹ wà àwọn ìmí ni wọ́n máa jẹ́ èèyàn bẹ́ẹ̀ sẹ́wọ̀n wọn ni làáfà àwọn náà sọ àáfà àwọn eléṣù ará èkó tó lẹ́ni tí ọba jẹ èèyàn kò lè ṣe kí ni o kò lè jẹ èèyàn àfẹ́ eléṣù ni torí eléṣù àwọn àfẹ́ eléṣù ni wọ́n sọ bá ìrírà àfẹ́ ni ọlọ́run kò sọ bá ọlọ́run sí aláàfẹ́ eléṣù. jama ìfẹ́nu adùn a máa tìyàn débẹ̀ bákan náà ẹ̀mí anọ́fs ẹ̀mí ṣe ìwọ́n láti wà nọ́fsí wà máa ṣàwà fàálà àmà àfòjò rọ̀ ha wàtàkùwáhà kọ́dí afúláhà máa ń zàkáhà wà kọ́dí kọ́ọ̀bà máa ń dasáhà sẹ́rẹ́ mi àti ọlọ́run kó problem wá ṣe jama olórí pírọ́blẹ́mù ta ni ẹ̀mí wa yìí kódà pírọ́blẹ́mù ẹ̀mí ó ju ti ṣàìtàn lọ sẹ́rí bàmí akẹ́ntara wa jẹ ni ẹ̀mí wa gan ó ya ó ya ìyàkuyà ìgbà míì a máa parọ́ mẹ́sù sọ̀rọ̀ tó jọ́ ògbé dàrú kí wọ́n mẹ́sù wà. esu àwọn asọ yìí pé ọlọ́run pé yìí ẹ gbọ́dọ̀ ọlọ́run èmi sì pè yìí fún ajá tó múlẹ̀ ẹ̀dẹ̀ jẹ́ pé ẹ má ẹ má ẹ má sọ pé mi mo kó ba yín lónìí o ẹ̀yin lẹ jẹ́ pé mi o mo kẹ̀ try mi o try and error àbí kí lẹ má pè mí o ẹ̀yin lẹ ẹ̀yin lẹ gba tèmi o èmi ò pé kẹ́ gba tèmi o ọ̀tà kó kálukú tí ọ̀tà kó jáwọ̀ jọmọ nínú tí máa tìyàn lọ bí ẹbọ sẹ́yìn pé gbogbo àwọn tá à ń sọ yìí náà ní ìsìn ẹ̀mí ni wọ́n máa sọ fẹ́ lómi ìgbé àti ah, wọn náà bá ti wà dé báyìí tó dé lẹ́fù báyìí tó di mílíọ̀nìà tó di bílíọ̀nìà tí wọn náà wà ní àwọn tírílíọ̀nìà tó ń kówó nàìjíríà jẹ ìwọ náà wàá ṣe báyìí ó jẹ máa kọ́ mọ́sálásí káàkiri ọmọ láwọn èèyàn lọ wúmúra ọmọ sí wúmúra lẹ́bí tírítírí mọ́ ẹ̀mí ọmọ tàn jẹ báwọn wà ṣètọ́ wà má dá ó di nǹkan mẹ́rin tá a fà sọ báyìí ìfẹ́ inú adùn ẹ̀mí wa gangan àti kíni o ṣàìtọ́ àwọn nǹkan mẹ́rin òun ní ọmọ wa ti wà tí ó ti àwọn èèyàn lọ bí ẹbọ ẹ̀mí ẹ̀jẹ̀ aṣọ ṣe ọlọ́nkọ́lá wa pẹ̀lú eléyìí àáfà àparí àṣíríkú al-akbar láti bí ọ̀sẹ̀ márùn sẹ́yìn àwa fẹ́ bọ́ sí àṣíríkú al-asghar àáfà ni wọ́n wà ríyà ó ní mọ̀wùlẹ̀ dààmú ṣe á rí ni lẹ́bọ kéke ṣe kárí ni jẹ́mọ̀ kí show off kéèyàn máa ṣe nǹkan káwọn èèyàn ó lè rí èèyàn kán lè yìn èèyàn ẹbọ kékeré ni ẹ wo bí sẹ̀rí àṣẹ sọ ṣe àrìmìdì ẹbọ sẹ́rí àníta adé yìí mò ń rọra mi mo dẹ̀ ń rẹ̀ yẹn mọ̀ yá mi tẹ́ ń gbọ́ mi sẹ́rí pẹ̀lú pàápàá ilẹ̀ Yorùbá táwa wáyé ah ṣe àrìmì pọ̀ tá a bá sọ́ra yóò kó báwọn àfa yóò kó bẹ́yẹn lẹ́yà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sọ́lọ́ọ̀nà Yorùbá nífẹ̀ẹ́ ṣe àrìmì yóò wọ́n tó máa fi ṣe àárín mi yàn gan kèé ṣe gbogbo ń tọ́ ọ bá ṣe lónìdí kan dáwọn èèyàn ò rí ọ ikọ́ lónìdí káwọn èèyàn máa yìn ọ kódà táwọn èèyàn bá ti yìn ọ gan tó máa sọ kọ́ńkọ́rọ̀ pé wọ́n lọ sí ìṣepọ̀ ògbàṣẹ́ mi tí wọ́n ṣe ń yìn mí tẹ́ ẹ bá ti lérí pé òun ṣe ṣe àárín mi ṣe àárín mi ṣe àárín mi gbogbo ládàá rẹ tó yẹ kó gbà lọ́dọ̀ Ọlọ́run ò ní ìgbà mọ́ sẹ́rí máa wò mí jámu láti bi à ń ṣèlówó lẹ̀ Yorùbá nígbà tí yàrá sì dì tó bímọ sóyè ní ìsìn ìyá amúlíkáwá ó fún ní five hundred ó fún lélo five hundred ìyá amúlíká náà wàá bímọ ìyá rasidi wàá lọ kọ wàá fún ní nǹkan òun ní ọkọ̀ mọ́tò pé ah mo ti mọ̀ pé ìyá rasidi ò nífẹ̀ẹ́ mi akẹjọ wà ń sọ́ọ̀bù ni kẹ́ ẹ máa ojú ó bímọ talẹ́talẹ́ mo débẹ̀ ìjọ náà tó lọ ọ̀bù tó mú five hundred ni mo fún ọwọ́ awábi ìnáwó mi kò fún mi ní nǹkan kan táǹbì ọ́ pèlò ló fún jẹ́mọ̀ táǹbì ọ́ ní sórí ìwèrè tó ń sọ sórí orí ibú ládá tó o ti gbà láti jọ oṣù bàjẹ́ ń jọ kan ṣẹ̀rí àfẹ́ ká mọ̀ ṣe dáadáa kádẹ̀mọ́ fi dáadáa san kíni o dáadáa kódà tọ́ba jẹ́ pèmí yàrá sí di tọ́ba lágbára kó fún yàmúlíkà ní two thousand ìlọ́po mélòó ìlọ́po mẹ́rin ìwọ tún sàdìpele dáadáa tó ṣe sí ọ ṣùgbọ́n kọ́ ọmọ ìjọ ọjà nìyẹn torí pé òun náà fún ọ lówó kọ́ mọ̀ jẹ́ pé ah, níjọ́ tèmi náà kú sínàwó àáfàá Yusuf pàbò fún mi lówó Yusuf sì rè student níjọ́ náà kò tí ì máa ṣiṣẹ́ ọwọ́ afẹ́ ṣe nìka èmi sì ti ṣiṣẹ́ mo bá rò wípé àwàlẹ́ ah, ọkùnrin yìí ọ̀ẹ́sẹ̀ parí sùkúù ni o bó ṣe wà ó lò sí mẹ́sìkínù gidi ni o kò lówó lọ́nà èdè tí ì ṣe nìka ìwé ọ̀dà ọ̀gá twenty thousand nìka àrùn àbí ọ̀rọ̀ nù ẹnìkan náà tó dé oní twenty thousand twenty thousand mẹ́wàá bá padì ìjà mélòó lọ jẹ́ nǹkan lé àná dé àbí òde báwọn sàbí sí máa ṣe fúnra wọn nìyẹn kìí ṣe fúntorí pé ẹnìkan wá síbi tèmi jẹ́ òní kò ṣe fún mi a máa kúnra wa lọ́wọ́ ni ẹ lọ kà tá a lè gba àlìfẹ́ sí nìka tó fẹ́ Fatima mànúbí àsálàm ẹ lọ kà nù tíra tó fẹ́ tó àwọn sàbí nínú ètì fún àlì ni ìnílì zúrọ̀ ìnílì kábúṣán ìnílì kádàwàkádà wọ́n donate fún alì ni dẹ́rẹ́pẹ́ ni pé ẹnìkan ti ṣe fún ọ rí ìtẹ́ òkè ní ìsìn èèyàn kan ṣe fún ọ ìwọ ọ̀láǹfààní àti fún ọ òun ọgbàládá lórí rẹ̀ ìwọ ní gbàládá látàrẹ simple ẹnìkan ò ṣe fún ọ ìwọ ṣe fún ọ ó ṣe kí ni o ọgbàládá ẹnìkan ṣe fún ọ ní twenty percent ìwọ náà ṣe fún twenty percent yóò gbà ládàá twenty percent tánìyàn rẹ̀ bá dáa ìwọ náà gbà ládàá twenty percent ẹnìkan ṣe fún ọ ní thirty ìwọ ṣe fún ní eighty òun ọgbà ládàá kí o thirty percent ìwọ ọgbà ládàá kí o eighty percent kì í ṣe tá a fi máa ṣe sí àárín ni yóò bó ṣe sí àárín ni o iye báyìí ni mo fún o iye báyìí ni mo fún o irú ẹ̀ ló débi máa jójó wèrè láwọn táwọn máa jójó wèrè èkì táwọn máa ń sẹ̀nàwó tó ti ń àfẹ́ sẹ́yìn pé owó aago fídíò ó ṣe kí ni o yọ kálẹ̀ ẹnìkan ọ ara fún ìyàwó àbọ́kọ tí ń ṣènáwó ó fún ní twenty thousand èèyàn mélòó lórí jẹ̀mọ́ Allah ó tún fi inú envelope àbótí ẹ̀ tí lọ́ fún before ọjọ́ ọ̀nà owó tẹ́gbọ́ òyìn ló ṣe kí ni o ilé ó fi rí jẹ ṣe ìrẹsì àmàlà tẹ́yìn jẹ lónìí ẹnìkan kan ò sì mọ̀ ọwọ́ àdìjọ àgbo wèrè yìí tẹ́ máa ṣe é kí sóyè nìsín ẹnìkan wá sẹ́ five naira gánran gbogbo owó tó ṣe jẹ́ five hundred naira ọwọ́ aṣẹ twenty twenty naira ọwọ́ alẹ́ mọ́ lórí báyìí wọ́n ní ah bàbá bàbá onínà àpàlọ́ náwó yìí o bàbá tí ọ̀gbẹ́ síje lọ́ náwó yìí o ọwọ́ aná twenty naira lọ́nà twenty five ìlú lọ́jẹ́jẹ̀ mọ́ five hundred ah wàlẹ́ ń jọ nìkan ni wọ́n náwó fún lójú aago gan ìlú lọ́nà five hundred ẹnìkan sì fún ní owó tó ju bẹ́ẹ̀ lọ nílọkulọku ta ni ọgbà dájú lọ́dọ̀ ọlọ́ jẹ́mọ́ ẹ̀dá mi lóhùn àwọn ibi táwọn àáfàá lẹ́yìn káwọn èèyàn mọ̀ láti fi encourage àwọn tó bá tí ọ̀bà fẹ́ ṣe èyàn lè yọ sàkà tí ó pariwo sàkà rẹ̀ torí àwọn tó lówó tí wọ́n fẹ́ yọ ṣùgbọ́n ó tàníyàn rẹ̀ ṣe èyàn lè ṣe ìdíyà sọ́dá kọ̀ sàárà kan tó ṣe torí àwọn míì kan tó lè ṣe dáadáa ṣùgbọ́n tó dáa gan ni pé kó o mú sàárà rẹ̀ kó o fi pamọ́ ìjọsìn rẹ̀ mọ̀ ṣe nítorí àwọn èèyàn inú fi jásí wípé nínú àwọn àfáà nígbà tí wọ́n ti tafsiri àyà suratul Nahl pé inna Allaha ya'muru bil adli wal-ihsan wa ita'i dhil qurba wọ́n ní ti ń jẹ́ adilu wọ́n bẹ́ẹ̀ nù àwọn mufasirun wọ́n ní déédéé òun ni pé ìjọsìn rẹ ní kọ̀rọ̀ àti ní gbangba kórìbà kan náà inna Allaha ya'muru bil-madha bil-'adl wọ́n lára déédéé òun ni pé tọ́ ọ bá fi ìṣẹ́jú mẹ́wàá kí náà fi lára ká méjì nígbà tó bá ń ṣe tàájúdù lóru tọ́ ọ bá wà ń ta òun ló ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mẹ́wàá náà ni àṣẹ àti kọ̀rọ̀ àti gbangba rẹ ṣe kí ni ọ̀dà tọ́lọ́ba ti bẹ́ẹ̀ fẹ́mi àti ẹ̀jẹ̀ àmọ́ dúpẹ́ fọlọ́ ṣùgbọ́n ìtọ́ wa dáa jùlọ wà ẹ̀sà wọ́n lòun ní kíkọ́rọ̀ rẹ ọ̀dà ju kí ni lọ gbangba lọ. ìjàmbá ẹ̀gbọ́n tí mò ń sọ yìí ẹ lọ ka ibùdó kẹfì àtàwọn tàfà sí rí ni àṣẹni tí kọ̀rọ̀ rẹ bá dáa ju gbangba lọ wà láì mọ́ sínú ẹgbẹ́ bí tó bá wà ní kọ̀rọ̀ tí bá ń ṣe tàájúdù àwọn èèyàn bíi Usman bọ́nà àfàn tí wọ́n fòrìdì Kùránì sí náfìlà rákà méjì odidi kùránì ọlọ ẹ lọ ka tíra mi náà ábìlẹ̀ kọ́ sí ni Uthman nínú ẹni tí máa ka kùránì pọ́lá yé ni Uthman wa òun lọ́gba àdìfẹ́ khairukum man ta'allama al-Qur'ana wa 'allama wà ní ìsìn Bukhari òun lọ́gba wa ta lọ́gba wa jẹ́mọ́ Uthman ibn Affan Uthman ibn Affan tẹ́ ẹ bá lọ ka ìtàn rẹ̀ kódà àfàwà ibn Kathir nígbà tí wọ́n sàlàyé nípa Uthman àárìpọ́ lọ ń kó Uthman lọ́wọ́ púpọ̀ nínú khilafa rẹ̀ àìmọye ìlú ìsìláàmù náà gbà kó tó di pé fìtínà táwọn mùnàfíkì àtàwọn ọ̀tá ìsìláàmù tí wọ́n dálẹ̀ kó tó di pọ́ ṣẹlẹ̀ bàbá ipò kẹfìn nígbà tí wọ́n ń ṣàlàyé lọ ara ń tọ́ fàtọ́lọ̀ ń lò sábàbí àti kó Uthman lọ́wọ́ bàbá níbi bárọ́kátì kẹfìrọ́tì tìlàwátì torí pé àlùbáríkà ọlọ́run tó wà níbi bó ṣe máa ń ka kùránì lọ́pọ̀lọpọ̀ jama ńlá ń sọ yìí kùránì mélòó lèmi ń ka lójúmọ́ jísù mélòó mọ̀ ń ka mélòó lèwọ́ náà ń ka lónìí àsìkò tiwa tọ́pọ̀ jù orí íńtánẹ́ẹ̀tì láti ń lò àsìkò tọ́pọ̀ jù iṣẹ́ ìjẹ́ ẹ̀mú mùsùlùmí ò lè jókòó ka kùránì wákàtí kan tí ó fi máa tán yẹ fóònù wò sẹ́rí fóònù tẹ̀ wò yìí àdánwò sẹ́ńtúrì yìí mùsùlùmí ẹ lọ́ wò ó kò lè ka kùránì wákàtí kan yóò ti wo fóònù nígbà tí pé kódà àgbà mi wọn sábà pé ọ̀dà tó fẹ́ sàskà pa fóònù rẹ̀ gbà mí ìní máa ń jẹ́ kí mi pa fóònù mi lọ́wọ́ àárọ̀ tó tẹ́yìn bá pè mí lọ́wọ́ àárọ̀ most of the time nọ́mbà mi ò ní wọlé ń pa tọ́ra àwọn èèyàn máa pè ọ́nà òní jẹ́ òsínmi láàárọ̀ kùtù àṣálẹ́ àṣáfà sílẹ̀ lómi ò ti máa pè ọ́nà àbà wọn wà níjà láti káàdì kankan ṣe ọ àmọ́ rìsífù kọ́ọ̀lù èmi náà yà á ti gbọ́n ń yà rìsífù flight mode ọ̀dà after seven kì nọ́mbà mi ò tó wọlé bíbẹ̀ kò ní tọ́lọ́ nǹkan ṣe o ní rí tìlàwà ṣe o ní rásìkàrù àárọ̀ ṣe o ní rí tìrọ̀lẹ́ ṣe fífóònù ẹ sí flight mode pàǹgbà mi kẹ́ni ẹ̀kọ́ mọ́lẹ̀ pé ọ wọlé kí ló fà mò ń bọ́lọ̀ mi sọ̀rọ̀ lọ wàláhì tó bá tó ṣe bẹ́ẹ̀ ó tó bá ládàá lọ́tọ̀ ládàá pé ọ fẹ́ ṣe tọ́lọ́ ọ wà á fẹ́ káwọn èèyàn máa ìjọ tí ò sì fóònù láyé sáwọn èèyàn kú ni jàmá ẹ̀ dá mi lóhùn mọ̀tà mọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ń mo ti pa fóònù mi ní ìsìn látẹ̀yìn àásìrì ìtàn mo mọ̀ mọ̀ pa lẹ́yìn ètò mo rí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ní lọ́wọ́ ni mo tàn án lẹ̀ pé mo nǹkan tó bá pe léyìn ó ní tó pàtàkì nígbà má sì tó bá yá máa padà pé mo ti pẹ́ ètò mo rí pé gbogbo ayé mọ́. èèyàn kú gan téèyàn bá sọ́ra pẹ̀lú àwọn fóònù tẹ̀ ń wo téèyàn ó lè tèkú dànù téèyàn ọmọ láìpa tẹ́ńsán tí ó ní stroke ó ní lè sinmi pẹ̀lú fóònù yá apá fóònù ẹ̀ ń gbà míì ọgbọ́n ní sinmi. jẹ́mọ́ kéèyàn máa tìlàwà Kùránì bí àwọn Usman tí wọ́n ó ṣe náà ọ̀rọ̀ wọn dáa ju gbangba lọ á ọlọ́run ṣe bẹ́ẹ̀ fẹ́mi náà wà àti ogun ẹ̀yin tẹ́ ń gbọ́ mi o wàláhì tọ́lọ́run bá ṣe bẹ́ẹ̀ fún wa ọlọ́run gbàdúrà wa ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa kíkọ̀rọ̀ wa kọ́ dáa gbangba lọ ní ti dáadáa kọ́mọ̀jà sí pé gbangba náà ti mọ̀ rò pé ọlọ́run ni wá ṣùgbọ́n táà ṣe kọ̀rọ̀ burú a gbọ́dọ̀ ṣọ́ra ṣe wá rí ọ̀rọ̀ rìyáwù ṣe kárí mi yìí kí ló jẹ́ ọjẹ́ bọ̀ ìjọsìn tó yẹ ká ṣe fọ́lọ́run nìkan àti mú ẹlòmíì pẹ̀lú ọlọ́run ẹni tó ń kírun tí ìfarabalẹ̀ kírun tó bá wà lóhùn nìkan tó wá rí àwọn èèyàn lọ́wọ́ afarabalẹ̀ sáwọn tó farabalẹ̀ ni wọ́n san lẹ́sàn-án jàmọ́ ẹ̀dá sáwọn ni wọ́n san lẹ́sàn-án lá ẹni tí èka kùràdì dáadáa tó bá wà nílé lọ́wọ́ adé ta ni wọ́n farabalẹ̀ a'udhu billahi minash shaitani gbogbo mọ́dù tí ò sí bẹ́ẹ̀lù tó ń fún láwọn èèyàn ní ah masha allah àwọn eléyìí wọ́n ń kírun láyé o ó sì tó bá wà yára àárín ìṣẹ́jú méjì ráka mẹ́rin ọwọ́ adéta ọ́fíìsì ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kí ráka kan sí àárín mi nìyẹn náà inú fi já sí pé àwọn salaf ẹ lọ kárí àdìkárù mọ́mù náwà wíyà àlàdìkárù náwà wíyà ìmọ́mù náwà wí bàbá mọ́rọ̀ tọ́pọ̀ lórí àdìkárù sẹ́rí mùsùlùmí ọmọ iye àníyàn rẹ̀ wò níbẹ̀rẹ̀ iṣẹ́ tíṣẹ́ bá ń lọ èyàn ọmọ iye àníyàn wò níparí iṣẹ́ èyàn ọmọ iye èyàn àmọ́ tó wà níyàn ṣe ìwọ tó ní ọwọ́ ká kùránì lọ́wọ́ ń kà lọ́rọ̀ báwọn èèyàn ń farabalẹ̀ bí sípò èmi náà mọ kùránì ká tó báyìí wà lẹ́yìn tó wá dùn ọmọ gan ah àti mo ti mọ kùránì ká àníyàn rẹ bá dà níyàn pé ká lílọ ọmọ kùránì stop láàrin láàrin twenty third seconds táníyàn rẹ ṣe máa ka kùránì lọ torí pé tẹ́lifùlà amọ̀lẹ̀ ajílì náà èyí tó kẹ́yìn tó máa fi sẹ́lẹ̀ nítorí àwọn èèyàn náà etí ò tó dáa ni kí ẹsẹ̀ fọ́tò nípa ọwọ́ afẹ́ máa sẹ́lẹ̀ ọba fi sẹ́lẹ̀ ọba ní ìsẹ́lẹ̀ ọmọ rárá àníyàn rẹ ló ṣe kí ni o ló tó ṣe àbí tó bá ń kírun ọ̀ràn yẹn ló bá ní pọ́ùn kí nítorí àwọn èèyàn ọba ní kírun mọ́ ọba ní gbàwẹ̀ mọ́ ó dò lórí ibi lọ́dọ̀ ọlọ́run kí láàmú wá ṣe àwa ti mọ̀ pé ṣíríkù ní báyìí tó bá ti fẹ́ máa kírun ó fẹ́ gbààwẹ̀ ó fẹ́ lò jáàbù gbogbo tó bá ṣe wọ́n ṣe torí èèyàn ẹlẹ́yà àtọkọ rẹ̀ wọ́n dá ìbọ́ọ̀sì ara wọn ọba yọ nìkan ọ̀bù lójú sólò nìkan ọ̀bù torí àfa rẹ̀ tíwà àtàbà rẹ̀ bá jà síwà àtọ́lọ́ ọjà ìwà àtọ́lọ́ ọ̀sà jà ìwà àtọ́lọ́ ọjà ìwà àti máwọn mọ́sálásí jà lọ́ba lọ́gbọ́ jẹnẹrétọ̀ tọrọ àmọ́sálásí ṣé wà tọ́ lọ́n jà ni pé ìmọ̀ máa fi jáàjì fò ibẹ̀ kí wọ́n máa fi jẹnẹrétọ̀ tọrọ àmọ́sálásí àbà sọ̀rọ̀ àtòrí ìmáàmù ni àbọ̀ àtòrí ọlọ́run lọ́ba lọ́ fi ń gbé jẹnẹrétọ̀ onímọ̀ọ́mù ìmọ̀ọ́mù ló wọ́n lo jẹnẹrétọ̀ yẹn kódà àwọn máa ń lo àwọn gánà máa ń lo òjò jàmá lọ màá lọ gbé lẹ̀ ń lọ gbé lẹ̀ kò ní sí mọ́sálásí àbà sọ̀rọ̀ àtòrí èèyàn àbí tòrí ọlọ́run jàmá ìjà sọ̀ ṣe àáfà wa Mustapha Murad Subuhi ọlọ́run bá ní sanwó lẹ́sàn án wọ́n mú àyà Suratul Kahf tí wọ́n àáfà máa mú wa tọ́lọ́ ní faman kana yarju liqa rabbi falya'mal 'amalan salihan wala yushrik bi'ibadati rabbi ahada àṣẹ́ni tó bá ń ran kàn bí tó ń ran kàn tó ń retí pé wọ́n ọlọ́run ìyẹn oníjọ́ ọ̀gbìn ní àkíyàmà àwọn bàbá fàlíyà àmàlà ń sọ lẹ́hà kọ́yà máa ṣiṣẹ́ rí àṣeṣe tí ọmọ jẹ́ ṣẹ́ẹ̀rẹ́ yóò máa jẹ́ khalisan lillahi khalisan yóò jẹ́ tá a ṣe torí ọlọ́run nìkan wala yushrik bi ibadati rabbi ahada kò sì gbọ́dọ̀ ṣẹbọ pẹ̀lú ìjọsìn ọlọ́run rárá kò gbọ́dọ̀ ṣe o kò gbọ́dọ̀ ṣẹbọ rárá pẹ̀lú ìjọsìn ọlọ́run sọ wá rí àdìsí tó kó tán tíra àfa àwa sọ́ọ́lì àlùmọ́nà jì alásàlíbù nàbàwíyà fíìmù àhàlàjà ti àtọ́ ìgbàsí bàbá mú àdìsí kan wá nínú bẹ̀rẹ̀ tíra yẹn àdìsí àfa àwa àbúrè rà ní àdìsí sọ̀hìn lẹ́yìn wọ́n lábúrè rà ó fẹ́ sọ ọ̀kan nínú àdìsí ànàbíyà sálà fún kan nínú àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ nínú àwọn tàbí ẹ̀yìn àbúrò rẹ̀ bá dákú jẹ́mọ́ kí ló ṣe ó dákú àbá àwọn akílọ́ba dídákú ah, àdìsí tí mo fẹ́ sọ ni ẹ̀rọ ọlọ́run ló bá mi ìlọ́ba dídákú àbúrò rẹ̀ fẹ́ sọ àdìsí òun lẹ́lẹ́ẹ̀kejì àbúrò rẹ̀ tó dákú jẹ́mọ́ ẹ̀ gbọ́ yé àdìsí lọ́dẹ́rùbà àbúrò rẹ̀ tó dákú ah, ẹ̀rù lọ́ba òun anabi sallallahu alaihi wasallam ó ń sọ tí ó ṣẹlẹ̀ lọ́rùn fáwọn wọ́n mú àwọn èèyàn kan wá síwájú ọlọ́run tí wọ́n ti ṣiṣẹ́ rẹ̀ tọ́yẹ kọ́rọ̀ wọn já sínú àlìjẹ́nà ṣùgbọ́rọ̀ wọn jà lọ́nà ìkọ̀ọ̀kan tó rí tóun dákú òun rántí ìkọ̀ọ̀kan nu wọn àṣẹ nínú wọn òun ló ní mímọ̀ oníkìlà àpèjẹ́ mọ́ wọn kùrà ní ìka mímọ̀ ṣùgbọ́n máa ń kọ́ àwọn èèyàn nítorí kan lè pè lóní mímọ́ kan lè lọ́mọ kùránì ìka tó bá wá di lọ́rùn wọn à ní kọ́ lọ bá àwọn tó ń ṣe sí àrími fún láyé jàmọ́ sí wọ́n lẹ́sàn lọ́dọ̀ ọlọ́run kò sẹ́sàn ẹwọ́ lọ́dún náà olùnáwó kọ́ ẹni tí máa náwó ṣùgbọ́n nínáwó rẹ̀ kìí ṣètòrí ọlọ́run wọ́n ní kóun náà lọ bá àwọn tí ń ṣe sí àrími fún àwọn jọ́nálìsì àwọn oníwèé ìròyìn tán àtàwọn tó ọbẹ̀ wọn yọ ọpọ́ náwó kò sí ládá yóò bá wọn ní ẹni tí jagun sójú ọ̀nà ọlọ́run the same thing ní ọ̀sẹ̀lẹ̀ sóhun náà ó lẹ́rù lọ wá bá òun pé àwọn èèyàn yìí wọ́n ṣe wàhálà tó ti bẹ́ẹ̀ kọ́ wọn ní jẹ amílà tán náà sílà tesla náà rọ̀ ààrẹ gbogbo wàhálà kan ṣe lé ayé kí ni òní jẹ́ jèrè rẹ̀ adamu ikhlas wọn ṣe nítorí tọ́lọ́ jama ẹ̀já máa tá nìyẹn wá ṣe ọlọ́run ló láwa bàbá Mustapha Murad wọ́n ní wàsàyà tìlkàlámù àlẹ́yìn mùfàrìdàn bàbá lọ́rọ̀ ń bọ̀ wá bí lórí rẹ o lórí àríyá ṣe á rí mi ẹgbẹ́ mi tí bàbá ti padà lọ sọ wájú wọ́n sọ̀rọ̀ níbi àmúrọ́dùn ìkòlù àwọn àìsàn tí máa dé bá ẹ̀mí àìsàn kí la pè mọ́ àìsàn ẹ̀mí ẹ rí pé ṣe á ẹ̀mí ni ó mọ̀ sọ fún yàn ṣe é rí ẹja sọ́ra fún un jẹ́mọ̀ kí la ní ká ṣe kìí ṣe gbogbo dáadáa tá a bá ṣe láti kájà àwọn èèyàn máa sẹ́ni téèyàn bá sọ́ra èyí ò dọ̀dọ̀ ọlọ́run ó ṣe iṣẹ́ one thousand iṣẹ́ two hundred ní ọgbà torí pé gbogbo tó lè fa sáárì mi lọ́rọ̀ kiri ká wa yìí sẹ́rí tíra kan sọ̀láhùn lè hùmà fíìrù ló wì lè hùmà mi ò tí ì láǹfààní àti ra hard copy ẹ̀bẹ̀ soft copy ẹ̀bẹ̀ lórí laptop tí mo ti download ẹ̀ lórí internet ìmáwò màlìkì ní gbèdéde bí àwọn ní hard copy ibẹ̀ ni mo ti kọ́ ka àwọn ọ̀rọ̀ tó lágbára ah tíra ńlá ni tíra yẹn gbọ́ tẹ́ ẹ bá lọ ka ọ̀rọ̀ ìkíláàs ìṣe nǹkan torí tọlọ́run nìkan jama ọlọ́run forí dé mi èmi àti yín a máa wòra wa pé a ṣe nǹkan torí tọlọ́run jàmbá sẹ́kọ̀ọ́ tí mo sọ yé àáfàá yẹn mú àáfàá àwọn narrations tó pọ̀ wá látọ̀dọ̀ àwọn ẹni eré kan ti lọ ìmí yóò ṣe tààjùd fún odidi tó tó thirty forty fifty year ìyàwó rẹ̀ ò sì ní mẹ́kọ̀ọ́ ṣe tààjùd jàmbá sọ̀rọ̀ ọ̀run ẹ̀ dáre lóore kéèyàn máa ṣe náà fílà òru kíyàwó léèyàn ọ̀rẹ́ yẹn ṣe náà fílà òru nítorí kùsì ni wọ́n ń páyà kọ́mọ̀ jẹ́ pé tíyàwó àwọn bá ti mọ̀ àwọn ò ní gba ládá lọ́dọ̀ ọlọ́run ìmí ń gba ààwẹ̀ ààwẹ̀ súnà tíyàwó olé òní mọ́gbà tó ń jẹ sàárì jẹ́mẹ́lì séyàwó náà kọ́ ní ọ̀dà náà sàárì fún mi wà láì ẹ̀ fún yìí kíláàsì jura wọn lọ́fà táà fún ọ̀rà búrẹ́dì tí ó jẹ́yàwó fún ọ̀rà búrẹ́dì tí ó ti ní tíì pamọ́ ní yàrá nínú kọ́mọ́ọ̀dù tí ọmọ tọ́jú tí bàbá ẹgbẹ́ jí tíì ní kíyàwó mọ́ bàá mọ́ ẹ má ṣe mistake o ìní kíyàwó wọ́dà náà sàrí fún apá àgbà rẹ súnà ìsọ pé bí ẹ má ṣe mistake o mo fi ń sọ ibi tọ́lọ́ ń tún sàánú àwọn kan ju èmi àti wọlọdé àwọn tó ń gbààwẹ̀ ọ̀dẹ́yàwó wọn mọ̀ báwọn gbààwẹ̀ kọ́mọ̀jẹ́ torí sáré ni ẹ mọ̀ nú wọn tó jẹ́ pé ọ náwó léèyàn lórí tíyàwó olè rè òní mọ̀ tẹ́ pé gbà tí wọ́n kú làwọn yẹn bá ń sunkún ah, àwọn tá o ah, ìyá ti jà wọ́n bóò làwọn ṣe fẹ́ ṣe láì kí ló dé eléyìí dé bàbá tó kú ní sanwó school fees ní bó lọ wà nílé Ìlọrin mọ́ wà á ìkejì tó dé àfúta mọ́ wà ní sanwó school fees lónìí mélòó ìkan tó dé aláwọ̀dàkì mọ́ wà á ìkan tó dé olé bu ní ìkan ní buk ìkan ní unipọ́ọ̀tì ìkan ní unn ní ìkan ní now national university àsìkà ení èjì ẹ̀ta ẹ̀rin àrùn ẹ̀fà tá a fi ka bí hundred òun ló sì sanwó school fees wọn ìyàwó ilé rẹ̀ òsì mọ́ bóun ló dá ń ṣe òun ṣe torí ọlọ ó sì ti kú bọ̀ wá fúnná tó mọ̀ ìyá náà ṣe class gbìra wọn làbí ògbìra wọn lọ ọlọ́ọ̀dẹ́ àlè máa ṣe kan tó yìí tiẹ̀ bàbá ní ọ̀rọ̀ sí àrími odidi wá sí bọ́ọ̀lù ọjọ́ wájú tó ráìsàn mi ni ẹlẹ́kẹta àṣíríkú lẹ́kọ̀fì àṣíríkú alẹ́kọ̀fì èyí ò lẹ́bọ tó pamọ́ ẹbọ tó pamọ́ yẹn níbi tó pamọ́ dé èèyàn ò ní fura pé èèyàn fi ń ṣẹbọ jàmọ́ ẹ̀jẹ̀ jágbà rí dáadáa o ṣe láàrin àlè parí ẹ̀ lónìí aláàmọ̀ tẹ̀síwájú lọ́jọ́ mẹ́jọ bíi ní láì tààlà ṣe rí ẹbọ tó kéré yìí àáfàá ní kàṣíríkì àlùfáà kàṣíríkì àlàlùfáà gẹ́gẹ́ bí àwọn ẹbọ kan tí máa ń ṣẹlẹ̀ ní lẹ́nu wa níbi àwọn ọ̀rọ̀ tá à ń sọ ṣe rí gbà míì mo máa ń wù ó yẹ kéèyàn máa dúpẹ́ fọlọ́ falílẹ̀ làkàn wàláì mo máa ń sọ inú mi sì máa ń dá dófin ọlọ́run ní kan fi àkìídà tírẹ́ẹ̀nì wa láti kékeré ọlọ́run sì ní àgbọ́yé ká sì máa lò falílẹ̀ làkàn sórí ọ̀rọ̀ àkìídà ìlú lè làyàn bí ṣírìkù táwọn èèyàn bá ń ṣàdúrà lónìí ìmọ̀ rẹ́rìn ló pé ah, tẹ́ ẹ bá fún àáfà 100 pé kan ṣe àdúrà over 90 wọn ṣírìkù wà ní àdúrà tí wọ́n ṣe i'm telling you ètí òní ọlá sáájú àsìlátìrì fàátì ètí òní sọ wípé ọlọ́run ọlá àbáwa nísàlẹ̀ microphone ọlá àyà wa lókè ẹ́ńjìnì i'm telling you sóyè ọlá kàṣàfà àti mọ́ríwà ọlá eh, mẹ́kàmọ̀dínà ọlá kàbà sheriff ọlá abẹ́tùlà àti ọlá bírù sẹ̀mìsẹ́mì jama àwọn ọ̀rọ̀ tá a máa sọ yìí ẹbọ ń bẹ ń bẹ ṣùgbọ́n àwọn ẹbọ yìí ní táwa náà ṣe gbọdọ̀ kọjá àlànà ní tí ọba yẹ kó o pè yẹn ní kèfèrí náà pè kèfèrí àwọn àfáà tí wọ́n classify rẹ̀ wọ́n rí i pé bí nǹkan yẹn ṣe tóbi tó ó lágbára ju àwọn lọ sóyè ẹni tó sáà ní ọlọ́run wọlá kàbá àti wọ́n rí wà wọlá ẹbọ ní tó ṣe jẹ́wọ́ gíláàbì ṣùgbọ́n má kàkó ṣíríkù àkùbá torí bí ríkù àkùbá rú sóyè nìsín ẹ ń bẹ́ eléṣe khalidan mukhaladan finnari kò ní jáde nùnà yọ̀ọ̀rà bẹ́ẹ̀ ọlọ́run lèmi àti ẹ̀ àáfàá irú ẹ̀ ní kálítà wa kálítù àlá wà lẹ́yìnká a mọ gbára lọ́lọ́run èyí mo tó gbára lé lẹ́yìn mo gbára náà wà and you ni mo gbára jàálítàwù nídà lílà ọ̀nà àlà ó ti sọ ẹni di igbákejì ọlọ́run ó ti sọ di amúgbálẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run nìkan la máa ń gbára lé ọlọ́run lágbára lé o lẹ́yìn ìgbà náà atúngbára lẹ́yìn náà o èyí ń ṣẹbọ lẹ́yìn ìgbà náà ṣé kí ni o ò fi ò fi pé ọlọ́run náà lágbára lé ṣùgbọ́n tó o lè lẹ́yìn náà nìkan ni o sábàbí o pé a tó ọ̀dọ́ ọlọ́run lọ́kàn mi wá o lẹ́yìn ìgbà náà èyí nígbò mi ti máa ti gẹ́ẹ̀tì owó ẹ̀sáàmù tí mo ti fẹ́ ṣe owó ẹ̀jọ́ o ọlọ́run ní dójú tì ní o èmi ẹ̀ṣẹ̀ ṣírùkù. ṣùgbọ́n tó yẹ pé àtọ́lọ́ àtẹ̀yìn náà ni o kọ̀sẹ́ lómi o lẹ́yìn ọlọ́ àtẹ̀yìn o ọba ikú ètì ẹni yẹn pẹ̀lú ọlọ́ sẹ́yìn táwọn nǹkan ìkọ́mọ̀ lórí àwọn wa ṣùgbọ́n kí ni ọmọ ẹ̀jẹ̀ kásáré máa ti ta lọ kí àtọ́lọ́ àfọlọ́ àfẹ̀yìn ọ̀yà àfọlọ́ lẹ́yìn ìgbà náà ẹ̀wọ̀wọ́ lẹ́yìn ìgbà náà súnmọ̀ ó ní tùmọ̀ náà tàwáhídì ìmánì ni ọ̀sàdé já ṣe kí ni o ká dára wa padà sóyè ara ẹ̀ náà ni pé mo wá sọ pé mo wá sọ lọ́dọ̀ ọlọ́run mo wá ràn lọ́wọ́ ọlọ́run àtẹ̀yìn náà mo gbára lọ́lọ́run àtẹ̀yìn náà sóyè ní ìsìn àáfà alára ẹ̀ka wọn ni pé láwùlà kẹlíbù làdákàlà lẹ́sù tí èèbá sọ láàjá wa ó lè ọba wọlé tí èèbá sọ láàjá ó lè ọba ṣe kí ni o ṣíríkù kàfíì ẹbọ ní tọpamọ sẹ́yìn pé ọ̀rọ̀ ẹnu lélẹ́yìn pé ah wà láìdá láìdí èbá ṣe wípé mo sásá bẹ́ẹ̀ káfẹ́ abẹ́ kí ni àwọn olè ọ̀bá yìí mi bọ́sá jẹ́mọ́ ọlọ́run lọ́lọ́ tí èbá sọ lọ lẹ́yìn ìgbà náà tó lo ajá pẹ̀lú gítà ń sìn ní sábàbí olè ọ̀bá wọlé sẹ́yìn bọ́lá olè lo ajá ń sábàbí tí ọmọ gbogbogbogbogbogbogbò tó láwọn ajá máa ń ráǹjẹ̀ lọ́sìn máa ń rí nǹkan bú tiẹ̀ so yé nìsín ajá kẹ́tẹ́kẹ́tẹ́ nǹkan bú làwọn máa ń rí so ti yé nìsín àbùkọ ní máa ń rí mọ̀lẹ́kà ní máa ń jákùkọ ọkọ tí wọn bá ti tó táwọn mọ̀lẹ́kà wá sílé ayé àwọn sàyà heart nínú ìmọ̀lá àyíká àkùkọ máa kọ kọ máa dá àfa àdúgbò wájọ kan báyìí tó láwùkọ tó bá ti kọ lóru káwọn èèyàn lọ máa pàjẹ ó ní nǹkan bú ni kákùkọ máa kọ lóru <laughs> wọn sọ fọlá àfa bóyá àkùkọ ti kọ bóyá ń bá àwọn sẹyìn kan tẹ ẹ ṣe jẹ bóyá àwọn nákàlíyìn àtàwọn jálàbíyìn kan tẹ ẹ ṣe

àwọn nǹkan yẹn ó jẹ́ àmọ́ ẹ̀kọ́ kan ṣoṣo lọ́lọ́ tó o bá lè ronú nípa àkùkọ àti ràkúnmí wàláyé ó sì gbà pé ọ̀kan ṣoṣo ní tání o Allah afàlàyé ń dùrú ní ìlàlí bíbí káyífà kúlẹ̀ kọ́t wàyí lásàmáyì káyífà rúfẹ́ át jama ọmọ ìyá wa abu aiman ní Ondo state ó ṣe gẹ́gẹ́ kan tí mo ń wò jọ kan tó fi sọ̀rọ̀ nípa ràkúnmí tó wo késẹ́ẹ̀tì yẹn ọ gbà pé Allahu afa lakomi ní èèmọ̀lá wàláì bẹ́ẹ̀ náà o bá alílẹ̀ tí ó náà àkọ́kọ́ tó òun yẹn èèmọ̀ ń bẹ lára sọ inú nǹkan tí ka tipu náà bá wí ibùnà kọ́ yìí òsì tí ń ta èmi àti o sọ pé yẹ ká máa jà ara àwọn tó yẹ ká máa jẹ a sọ ti yé ní àwọn nǹkan yẹn bó o ṣe ń wò yẹn àmì ọlọ́run bẹ lára rẹ̀ kíkọ tákù kọ́ ń kọ́ tọ́ ọba lè ronú sí ọmọ pé àlùkò lè má kọ́ lásìkò ara sí àkùkọ nìyẹn alimoyim kọ́ wá ní tí èbá sọ láàjá olè ọba ṣe kí ni olè ọba wọlé olè ọba ṣe kí ni ìbá wọlé hayati wa hayatuka ìsẹ̀mí mi o ìsẹ̀mí rẹ o that is ojú mi ojú rẹ o sóyé ní ìsìn láìsí ojú rẹ ọba fọ́ ìsẹ̀mí rẹ ọba pin ó ti kà kópa èèyàn ló lè jẹ́ kó wọ́n máa sẹ̀mí sóyè láwùlà rọ́ọ̀yì làákàlà dìbò lọ́gọ́nẹ́mọ̀ tí èè bá sọ lá dáradára yìí ni ìkókò ọba jẹ àwọn àgùntàn wa tá à ń da sóyè ní ìsìn sóyè wà nàbí wàlkáàbà kọ́mọ ní ọlá nàbí ọlá kàábà àáfàá ní gbogbo eléyìí wàhádà shirk yẹ́díkùlù fi shirk lásgàr mí nàhíyàtì ànà òwú láàyọ̀ sí irú ṣíríkà àkùbà àfààní ẹbọ tá a lọ pamọ́ yìí sí àpò sọ́nípìlẹ̀ ìjọ ẹni tó bá wá sẹ́ẹ̀dì bí ẹni tó bá wá sí kìlọ̀ ọkọ̀ ẹ̀jọ́ yẹn mo jẹ́ kó yé wa ní abala pé ó ń bẹ nínú àwọn àfa àtàkùn ẹbọ sí mélòó méjì gbogbo àwọn ṣíríkùlẹ̀ kàfíyù yìí wọ́n ti bọ́ abẹ́ kíni o ṣíríkùlẹ̀ asukau òun náà ni bàbá mùsùlùmá mùrọ̀lù wa ń sọ yìí wọ́n láwọn ẹbọ tá ń sọ yìí náà ó ti kó sábẹ́ kíni o ẹbọ kékeré torí pé kèé ṣẹbọ ńlá kìí ṣe kí ni o kìí ṣe ẹbọ ńlá kò sì yọ̀yàn kúrò ní ìsìláàmù kò sì lè jẹ́pẹ́ ń tọ́ bá ṣe wọ́n káwá sọ bó ti di mọ̀lútà dán ó ti kó mọ̀ kúrò ní ìsìláàmù a máa kọ̀rẹ́ ti ara wa ni tí ì bá sọ lọ́lọ́ àtẹ̀yìn náà tí ì bá ṣe pé kíní kan àti àwọn àmọ́ tí ì bá ṣe pé lẹ́yìn ìgbà náà àbí ọlọ́run tó tó wá lo kíní kan sábàbí a máa fi ímánì tán àwọn àwa ṣe pẹ̀lú eléyìí àáfàá ni ti ń jẹ́ ṣírúkúlẹ̀ kàfé ó ṣe kí ni o ti tán ọ̀rọ̀ kúfùrù bàbá wa lágbẹ̀rẹ̀ ìwọ̀n bá tá a sọ yìí náà tá a bá ti gẹ́ẹ̀tì fọ́múlà yẹn ẹ̀jẹ̀ àfi ṣírúkú kàfé ìwúlẹ̀ ká má wulẹ̀ tó bẹ̀rẹ̀ lórí ẹ̀nìjọ́ mẹ́jọ ká bẹ̀rẹ̀ níbi alikúfùrù alikílà àpèjẹ́ mọ́ lẹ́yìn ṣírúkú kúfùrù ló tó kàn ṣé tí mò sọ yìí lẹ́yìn president deputy president lọ́kàn sẹ́ẹ̀rí kú fúrú ló tó tẹ̀lé ninu nínú tó yára sọ̀yẹ̀dẹ̀ tí ọ̀rà àná sẹ́ẹ̀rí mo dáa bá ń sọ yìí wàláì tá a bá gbọ́ yé tọ́lọ́ ń sàánú wa tá a gbọ́ yé tá a lò ìní ọ̀jẹ̀ wa ó wúlò ìní ọ̀jẹ̀ káàrẹ̀ wa ó wúlò ìní ọ̀jẹ̀ kíjà àbútà lé òwúlò ìní ọ̀jẹ̀ tí làwọn àkùrà ní ìwọ wúlò ìní ọ̀jẹ̀ gbogbo níbi jẹ́ pé làáfà bẹ̀rẹ̀ tíra yìí ọ̀rọ̀ ṣírùkù náà ti bá wa yanjú ọlọ́mọ ní sanwó lẹ́sàn-án rẹ o a wà bọ́ sórí ọ̀rọ̀ kúfúrú wàlúkúfúrú kúfúrọ̀ wàlúkúfúrú kúfúrọ̀ ọ̀nà méjì òun ni kúfúrú ló pín sí ìyẹn láwà bẹ̀rẹ̀ láti ọjọ́ mẹ́jọ tá a máa ṣe àlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ abẹ́lọ̀ làwọn bí ẹbọ làwọn bí kúfúrú làwọn bí nìfà làwọn bí bídà làwa ń bi àwọn ese ńláńlá ètò kéré ètò tóbi àti gbogbo ohun tí ó jà àríbínú rẹ kọ wá ṣe wá lọ́mọ àlìyàn náà kọ́ mọ́ ṣe wá ní ọmọ náà làlá hawla wàlà quwwata illa billahi al-aliyyil azim subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa